فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم ولو وما tó sì fọ̀nà hàn wá tó jẹ́ pé ní orí rẹ̀ ìkẹ́ rẹ̀ lórí wa ní tí ò ní gbogbo ọlọ́run wà ní ìtàkùjú ní mẹ́fà ọgbọ́n yìí látọ̀ sóra tẹ bá bẹ̀rẹ̀ máa ti máa káyé ìdẹ̀ra tọ́lọ́run ti fún yín ẹ̀ẹ́dẹ̀ mọ́tà torí pé ìdẹ̀ra yìí pọ̀ ìwo tí ò tó wò ìwo tí ò tó tó pẹ́ sí wọ́n tó wá tó jẹ́ ọ̀gá gbogbo ẹ̀ náà ní kọ́lọ́run ṣe wá ní mùsùlùmí ọlọ́run ṣe wá ní ọmọlẹ́yìn àlẹ́gbà Muhammad ẹnìkan ní àìsọ jẹ́ kí inú òun dùn tó wọ́n ti lè máa fò fún nǹkan tán ó ní dùkúlíkà dùkúlíkà kọ́ọ̀dùkà dùkúlíkà mo ti bẹ̀rẹ̀ pé pé mo tẹ̀ wá nù àwọn ọmọ lẹ́yìn ànẹ́bí ìyẹn pé mo tẹ̀ wá nù àwọn ẹrú ọlọ́ dòkólí tààtà kólé kàyà ìbáàdí pé tó bá ní ẹ̀yìn ẹrú ọlọ́run pé mi náà wá ríra ní bẹ́ẹ̀ bá àwọn ìdùnnú lánìí tí yìí ò jẹ́rú igi tí ò jẹ́rú òkè Mẹ́gbàdà ní sára ọmọ àti ìhà ẹ̀gbẹ́ sí ìlàfẹ́ ọ̀rọ̀ tó lé mekún ní iyì àpánlé wàkéré tú ó ní mo fẹ́ lè fò ìgbàgbé tó parí láti ìtẹ́lẹ̀ tú bí áwùsí bí áwùsí náà pé mo fẹ́ lè máa tẹ mo fẹ́ lè fò kí máa tẹ kí wà lórí ìràwọ̀ lókè tí bá láti sí èdòkó ní bàtà kọ́wọ́lẹ́kàyà ìbáàdì pé tọ́lọ́mbá ní àwọn ẹrú mi ò kémìnà wà ríra rí ń bẹ́ ìdùnnú lálé bákan náà kí tó wá rí fa an sọ yárta ahmad ali nàbí yá kátówá rí ta ní tẹ̀lé tálọ́lọ́run ṣe lánàbì fún mi kí tó wá rí pálẹ́gbà fún ìrọ̀sọ́lá ní tẹ̀lé oríire ńlá ni tí ò tó lórí tuntun torí pé tábàlẹ́gùn ọlọ́run tí ń sin lọ́run àwọn ní òkú síbẹ̀ òwe nǹkan mìíràn ń sìn tọ́ba pálẹ̀ ń tí ń sin lọ́wọ́ gbogbo náà kàtó náà ń sì bá náà yìí gẹ́gẹ́ bó ṣe mú wa ọlọ́run àtẹ̀mí àtẹ ní ẹrú ọlọ́run tí ń sin lọ́wọ́ ìgbìmọ̀ orí lálẹ́ ọlọ́run kọ́ sàlékún orí náà inú ọ̀nà ọ̀pẹ wa òní ẹni pé àárín ti rọmọdọ́ọ̀nù àgbẹ̀lọ́n kọ́lọ́n jẹ́ kí rọmọdọ́ọ̀nù bá aláyé ọlọ́run sì gbàdúrà tó tọ́pẹ́ òní làkún à ń bẹ̀ kó fún ọtún járí ìgbẹ̀yìn rẹ̀ bákan náà kọ́nà tó jẹ́ kí àtọ̀pọ̀lọpọ̀ láyé ọ̀nà ọ̀pẹ̀ wá pọ̀ kọ́nà kan gba ọ̀pẹ̀ náà ìkẹ́ ọlọ́run ọlọ́run àti orí tí ò ní sán kọ́lọ́mù bá lájọ wa Muhammad sẹ́yìndé àwọn àlẹ́yìn ọ̀là àṣírí aṣọ́wájú gbogbo ẹ̀dá náà kò sí ẹnìkan tí ń padà ń bọ̀ tí ó sáré bí kò sẹ́ni tó tó láàmì kò wá sí ẹni tó lọ́la ọmọ ọlọ́run ìkan nínú àwọn ọkùnrin ó ní wà mí tólu ahmad lamtaro ayélu ọkùnrin wà mí sílò ahmad alamtẹ́lẹ̀ dé ní sàáwó ó ní àyẹ̀ tí ń bímọ bímọ bímọ àbáyẹ̀ tí ń rí nǹkan rí nǹkan ẹlòmíì ti rìn káàkiri orílẹ̀ yóò sọ pé àgbẹ̀yẹ̀ ìlú tí mo ti dé láyé àgbẹ̀yẹ̀ tí mo ti mọ̀ ṣùgbọ́n kò sí ìrírí ànẹ́bí gbogbo èèyàn ló wọ ọmọ kò sí ìrírí àlejò kò sí ní rírú ẹ̀ bákan náà wà ní sílò ahmed alamtẹ́lì lẹ́nu ìsáú àwọn bímọbímọ ti bímọ látàmẹ́wá dòní láti mọ bímọ dọ̀rọ̀ àkọsẹ́ tí ó bèrò ànábì bàbá bímọ ilé ìta tó ní muhammadu ahmed ta ní ọlọ́run bí ó tó lóko kìí ṣe ìpínlẹ̀ tó kẹ́ni ìpínlẹ̀ sáà nàbí káwá lánàbí ẹ̀yìn àti ẹsẹ̀ yìí ẹ̀rí pẹ́lẹ́ yẹn tó tọ́ ọpẹ́ iṣẹ́ ọlọ́run lọ́nà kọ́lọ́ mo bá ní bá Muhammad kó máa mú bá àwọn sọ̀hábà àwọn tí wọ́n dúró ti àníbi tẹ̀sí ti ṣe ọlọ́ kọ́lọ́ mo bá gba gbogbo ẹni tó bá tẹ̀lé ẹ̀lẹ́ wọn lápapọ̀ akẹ́láwa kó ìkàlẹ̀ bákan náà àtọ́kẹ́láwa kó iṣẹ́ ọlọ́run kọ́lọ́ kó gba níjẹ fún wa lọ́kùnrin wa ilé tó kù kẹlọ́n jáde wọn pẹ́ pẹ̀lú dáadáa. wọn afá wa tí wọ́n jẹ́ afá àti wọn tó jẹ́ olùdarí ìdìbò Sheikh Rashid Abdulrahim Abu Amatullah ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà lọ́nà tukọ̀ tukọ̀ wa tábà ní ládùúgbò orílẹ̀ kan torí pé níbi aburú ẹlòmínà ní ìtumọ̀ tukọ̀ rẹ̀ ibi tó bá ti máa dùgbò ọgbà onímọ̀tẹ́ sí náà ló gbà lágbo lórí tó bá ti rí ọ̀sádájọ́ ah, wà ṣùgbọ́n ibi dáadáa ló ń sàmù ọlọ́n kọjá ní pẹ̀lú orí dáadáa ọba tó ti ní àpapọ̀ náà ọlọ́n kọ́ sí àdékùn ìdúródédé àdékùn orí tó pọ̀ kọ́lọ́mọ́tà àti fún mi ọ̀kẹ́ àwọn ọmọ ṣáyé wa ní àpapọ̀ ìlàtọ̀lẹ̀ ìfàdílà tó ṣe ìyàwó ìkọ̀mẹ́ni àbùmọ̀zá àbílà tó ṣe مسعود بن عثمان الأبوي الجامع الوالد الكريم وبعلا خلق الله تعالى إلى الشيخ عبد الحكيم وكان قدام المشايخ وعبد الله جعل وصلى الله وكان وليتنا ولا صلى الشيخ وأبو عنفة كان قدام وليته kọlọ́n dáadáa tọ́lọ́ dáadáa. Àgbàmọ̀dé àlèyé ní mọ́sálásí ìyáwó àlùmọ́rọ̀ tẹ́lẹ̀ tó tọ́ dé ní. Bàtà lọ́rọ̀ pé ìkíyà òsùn náà alhamdulillah àbẹ̀lọ́ wa fánà àtàlà àtọ́lọ́nù sábà pé àti gbogbo àwọn ibi tó kọ́ lọ́mọ́ta ìṣàlẹ̀kùn dáadáa kọ́lọ́mù bá ń bẹ̀ fún àti gbogbo náà lápapọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ohun tí wọ́n ní kí a fi ṣe ìrántí fúnra oní ní àti kọ́tù sàlàfíyà kí ni pàápàá sàlàfíyà yìí torí pé sàràfí àtijì ń tàǹgbọ́ lọ́tún ló sì ẹlòmíì ó sọ nítọ̀ tàpọ́nlé àìbẹ́ẹ̀kọ́ ẹlòmíì ó sọ nítọ̀ ti àbùkù tẹ́wá gbọ́ sàràfí àlẹ́nu àwọn ẹnìkan wọ́n fẹ́ ròyìn dáadáa ni tẹ́wá gbọ́ lẹ́nu àwọn míì wọ́n fẹ́ sọ aburú mi nípa rẹ̀ tó yẹ pé ní àyàn máa wò pé kí ni jẹ́ sàlàfí àwọn ọ̀dọ́ àwọn iná ń pè bẹ́ẹ̀ ó ti wà tipẹ́ ní àbí 1990 ló ṣe kí ni ló bẹ̀rẹ̀ torí àmọ́ gbọ́ ti 1990 tó ní déètì tó bẹ̀rẹ̀ ta ló dálẹ̀ gbogbo tàtàwò láti yìí lálùbáyà náà gbogbo àwọn ìtẹ́yìn ọmọ rò tí ó mọ gbéra rẹ̀ yìí ó nídìí èsì torí pé ní ìlànà alhamdulillah látara wípé ní aráàmà àfẹ́ẹ̀sì fún gbódòdó dání ó di pé nǹkan gbọ́ lọ́tún gbọ́ lọ́sì sàlàfíà sàlàfíà sàlàfíà sàlàfíà ẹni tó bá fẹ́ rin irú ìlànà náà ó náà gbọ́dọ̀ máa ń tó ń dúró lé lórí torí wípé èyàn lè pàtó mọ́ra nǹkan táwọn tó sì mọ àkíkọ̀ nǹkan yẹn tán ni o eléyìí ti kí èsì tó pè mọ́ra ẹ̀rọ bọ́ alùsùnà alùsùnà lọ́tọ̀ lọ́sì kódà tí wọ́n ń gbogbo ti mùsùlùmí ẹgbẹ́ wọn tán bọ́ǹbù wọn kí náà ló wọn alùsùnà ẹ̀dùnmọ́ra alùsùnà pé eléyìí ìyẹn ló fi ká mọ̀ pàtàkì kan ẹ̀rọ gbọ́sọ̀lá fi yà náà níbo mi báwọn ní odò tẹ́tàn tó gbọ́sọ̀lá fi yà rí lótòdó àti lótòtó àti lódòdó tó mọ àkíkọ̀ ẹ̀ pàápàá ẹ̀ tán àwọn ẹni yìí o wọ́n kàn fẹ́ ni tó dáa lẹ́nà pé oko tó dáa láti kí ni àbí pèrà wọn fèlè àkíkọ́ lẹ́yìn sàlàfíyà wọ́n ṣe sàlàfíyà ìyẹn náà ni ó ti àkàfẹ́ gbólóhùn níbo ló ti ń bọ̀ níbo ló ti ń bẹ̀rẹ̀ kí ló kó sínú torí pé ní kámọ̀ òdodo ló dájú pé ká mọ ẹni tó gbòdìgbò dání lọ ìkan nínú àwọn èèyàn ìṣíwájú wa ó ní ẹ̀ẹ́rẹ́ fọlá akọ́ sáré fọ àdá mọ òdodo tó bá mọ òdodo wà á fún ẹni tó gbé òdodo dání òdodo ló kọ́ mọ́ alágbèjọ́ tó mọ ìsìláàmù islam tí wọ́n mìíràn wá fi jọ́ọ̀jì yẹn lágbájá yìí islam ṣe ilé yìí rọ nípa islam tẹ̀lé kọ́ ìyẹn torí pọ̀ tí wọ́n ti ń jẹ́ yóò rọ́pò jáde yẹn mọ̀ dúdú ọjọ́ bá bá tí ń yẹn mọ̀ dúdú èèyàn yóò jì sọ́fìn tí ó sì ní mọ́ ìyẹn ló wá pọ̀ láwùjọ wa wá fẹ́ tí yẹnyẹn mọ́ òdodo ìyẹn ni tí wọ́n bá ń sọ pé nǹkan báyìí táwọn báyìí gbẹ́ òṣè kò dáa ọdún pé báyìí ó fi tẹ̀rí fún ẹni pé babalágbájá ìtẹ́sẹ̀ ìkúnu babalágbájá ló fi ń gbé òdodo wọlé kéèdè òdodo ní fi ń jọ bàbá lágbájá irú bẹ́ẹ̀ tí ó bá mú ìyẹn ni àwọn fi ní problem pẹ̀lú ẹ̀lú ẹ̀lú mẹ́tẹ̀ẹ́ bá ń bá sọ̀rọ̀ ẹ̀sìn èèyàn ló mọ̀ kó ti fún ẹ̀kọ́ tí a fẹ́ sọ fún pé tán bàbá alágbájá ń ṣe òdá tó rìn àbálágbájá ìlò ń gbélẹ̀ nínú ìyá rẹ̀ ní ìsáànà tó gbélẹ̀ ló súnmọ̀ ní kí wọ́n ìdí ò bá ti gbà lẹ́sìn tó ó pè lódodo lórí bá sí àbálágbájá ń ṣe ṣe ẹ̀ṣẹ́ ṣe táwọn mùdírù ṣe táwọn ẹ̀dá ti wá ṣe táwọn àmírù wá ṣe kí ni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ni alhaku fáwọkọ̀ nìjẹ̀ ó ju mùdírù lọ ó ju ẹ̀dà wa lọ ó ju bàbá wa lọ ìyẹn ló fàdé pé ọ̀rọ̀ sàlàfíà tá ń sọ yìí pé ká mọ àkíkọ̀ kálíbà mẹni tí ó dúró lórí ẹ̀ kálíbà mẹni tó yẹ pé ní ó ń pàpè mọ́ra lásán ni tọ́jú tó bá ti dá ìkàlù kó pàpè mọ́ra ẹ̀ ẹ̀ńlá bá wọn fi ń kọrin kan pé wà kó lóun yẹ́ tẹ̀ ẹ́ wá sílá bìlẹ́ ìlà arábìnrin kan ọmọ níbi ní ìrìn ní ìjẹ́ lẹ́ilá ìkàlùkọ́ àmọ́ pàpọ̀ mọ́ra rẹ̀ ah, àbúrò yá mi ló bí kọ́nàkà tó ní bàbá rẹ̀ sọ́nà bí bàbá mi ìbìkanẹ̀ lájú wá torí pé ó jẹ́ ọmọ níbi ní rẹ̀ wà lẹ́ilá látò tí rò láhùn ìdáàkà lẹ́ilá ti mọ̀pọ̀lọpọ̀ wọn rí láìlá ò sékí ni ọmọ̀pọ̀lọpọ̀ wọn rí bẹ́ẹ̀ ni tó bá jó dodo ìkàlùkọ́ fẹ́ mọ̀ pé mọ́ra ẹran ìlú jẹ́ pé wọ́n ta kó sún tó bẹ́ẹ̀ pé ìròyìn súnà yẹn tó ṣe kíni ètò dání bẹ́ẹ̀ tá a bá gbé lórí òṣùwọ̀n gẹ́gẹ́ súnà gbẹ́ ń dì náà irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìbáwọn èèyàn wa lọ́tọ̀ ya tó ń pààyàn kí lẹ́nà ń sí àwọn alùsùn lẹ́lẹ́ àwọn tó ń wọ́de tó ń gbé gbogbo ẹ̀ ẹni tó bá ti mọ pàápàá nǹkan yóò lè mẹni tó gbé nǹkan yẹn dání àti alákọ̀ọ́mọ́ra náà tó bá ní àsàlàfíyà gbólóhùn lárúbá ni tí ó sì yé méjì ń bẹ tó ní ọ́rígì tó ti wá torí lé èdè lárúbá ló láti ṣèkọ́tù yóò ní ọ́rígì yóò máa ya kelekele kelekele tábà ní sájà dáńsẹ̀ lágbèjì ọ̀rọ̀ tá a lè yẹ lábẹ́rẹ̀ ó pọ̀ amẹ́rin yẹn sùn sujud, masjid, masjid masjad sajid bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sàjádà látara sàjádà bẹ́ẹ̀ nà sàlàfíà wà látara sàlàfà ètò bá ti kọjá máa tàkọjá lọ ètò bá ti rí kọjá tó ti lọ wà mọ́dọ̀ lápẹ́ sàlàfà ọlọ́run lónìí kọ́ra ní ilé láàmú ẹ̀kọ́ sàlàfà pé àwọn ẹ̀ṣẹ̀ yẹn tó bá ṣe ẹn tó bá ṣe bẹ́ẹ̀ àfi ìyá rẹ̀ jẹ́ ńlá mọ́kànlá sálàfà àyàfà tó ti ṣe kọjá lọ títí wọ́n ti sàláfà ẹ̀yà gbọ́dọ̀ ń sálà tó bá ti kọjá là ń pè bẹ́ẹ̀. Bàbá wa fún yẹn, òun ni máa tàkọ̀ dámọ́ká ní àbá ìtùkọ̀ àjìdáàbò àwọn tó ti lè kọjá lọ nínú bàbá rẹ nínú èdè là ń sọ yìí o nínú bàbá rẹ àwọn ẹbí rẹ wà àkìrọ̀bá àwọn alásùnmọ́ ẹ ọmọ ní àtọ́láfún mi tọ́láfún mi ní lárọ̀yá kódà tó bá fi ojú yẹn wò ó gbogbo tó bá ti rí kọjá wáyé ó lè jẹ́ ní eré lè jẹ́ ní ibi tó bá láti gba ájú kí lọ́ọ́ pè tọ́láfún ní lóga ìyẹn lọ́nà bá fọ́nà ọ̀tá lọ́nà tó ń pa fèrè àwọn àtàwọn èèyàn rẹ̀ pé wàjà náà mùsálàfán wà mọ́sálá ilẹ̀ àfèrè àti fèrè àwọn ẹ̀mẹ́kẹ́ni sálàfán ẹni tó ti gbáwájú wà mọ́sálá kó mọ jẹ́ àpòjúwe àríkọ́gbọ́n fọ́tání fún gbogbo ẹ̀tọ́ ń bọ̀ lẹ́yìn jẹ́mọ́ sí àwa ni fèrè àwọn pé sálàfù ló náà ẹni rẹ̀ sálàfù tí kùránì ló ń bẹ sálàfù ti dè látẹ́ tí ó sì kan ti ẹ̀sìn yìí tọ́wọ́ fi áṣẹ́tì yẹn wò àti tó dá tí ò fi ẹja àti tó dá ẹni tí ò dá tó bá ti gba wájú yẹn yóò mọ̀ jẹ́ kí ni fún yẹn padà sọ. ìyẹn nínú nínú tòbí ẹ nínú tẹ̀sìn bàbá náà sálà àkọ́gbọ́n sálà jámọ́ òní azumike ní asalafi yatu méjèèjì náà jámù tọjẹ jámù salaf asalafi yatu tó ní jẹmọ fúlàní sinà ìyá ọ̀nà méjèèjì lè bá wa tẹ̀sí tí ló kàn wá tá a fẹ́ bára wa sọ tábà náà salaf àwọn wòlá àgbàlérò àwọn àwọn salafu wa ẹnà salafu wa náà àwọn ẹni ìṣíwájú wa kí n mú díẹ̀ jáde nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ lórí ìpẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí. Náà, ọ̀nà ìkọlọ̀, wọ́n sábà gbé gan àkórí àlẹ́bí láti gbé. Ìyẹn ló pàtẹ́ pé fẹ́yìn wọn ni bàbá bí ẹ̀ka ń dálẹ̀ gbé, tòrò ló kò kìí lọ lẹ́bi ní àkókò sálàtà. Àmẹ́bí gan ló gbọ́dọ̀ wí fún ọmọ rẹ̀ tí ń jẹ́ Fáfínà. Nígbà bá lẹ́bi fẹ́ papòdà. Àlẹ́bi ní Fàtẹ́kọ̀lá ilẹ̀ ọmọ mi Fáfínà báyà ọgbọ́n wà lórí kọ́ ti ṣe sòrò. Yẹn tó lórí kúndùmù fẹ́ kú báyà ọlọ́run ṣe sòrò náà jẹ́ fàínàhù ní màsálà ánìlá torí pé sálà fún orí ní mo tẹ́jẹ́ ni ni mo jẹ́ fún ọ. sálà fún orí yẹn pé aṣíwájú àwòkọ́ṣe rí ni mo jẹ́ fún ẹ. àníbi sọ yìí fún ìyàwó afáfímà àbáṣáájú afáfímà àlẹ́ àrùbí aláàbàálà àníhà. ó fi hàn pé gbọ́dọ̀ sálà àlẹ́bí gẹ́gẹ́ bí olù rẹ́rẹ́ lọ́nà ìpọ̀jẹ́ sí gbólóhùn ààrẹ tó ti wáyé gbólóhùn yìí àlẹ́bí lò fún fàfihàn bákan náà àyìnbọn tó sọ̀rọ̀ á ní ìkànnì ọ̀tọ́láfọ̀ àtọ́sílọ lẹ́yìn ìgbéra ìkàbí ọgọ́rùn-ún ọdún márùn-ún àti méjìléní àádọ́ta ẹni tí jẹ́ sára pè òní ní ti bá pẹ̀lú àtàlà sára ní àtàlà tẹ́lẹ̀ yìí ìyẹn pé a ti sì sáànà tó ti lọ fẹsẹ̀ ṣíwájú rẹ̀ pàǹtí ha lè máa ti ha bí yín ara máa tó mi á tó fi tẹ̀lé lánàá àwọn ẹni ìṣíwájú gẹ́gẹ́ bó ti ṣe wáyé àlàámá tó mi á gẹ́ bá ṣe gbọ́bọ́ ti mú wa tọ́ba ní sára sí ni ìyẹn a ti tù sáwọn tó ti lọ àwọn tó ti máa padà wá sọ̀rọ̀ wọn àyà àwọn sọ̀hábà àwọn ẹni ìṣíwájú dáadáa ẹ̀sùn ọ̀gbẹ́ tí bá ti ń rí ìlànà ẹni àmọ́ sí ti fi àríwẹ̀ kọ́ ìyẹn ló fà tó yẹ pé ẹ̀nà lóríṣiríṣi àwọn èèyàn sẹ́nu wọn tàbí dára wọn sí nǹkan ẹlẹ́bẹ̀rẹ̀ kódà bí ò bá mọ̀ lè ti láyé ẹni mọ̀lìkí ní èmi ẹ̀lùmí ni alára nàìjíríà mọ̀lìkí àníwá kódà tó jẹ́ pẹ́ lómi mọ̀lìkí wà lọ́sùn òun wà ní kìíní òun wà lọ́sì ó sàbẹ̀rẹ̀ àìsí sí ẹni bá já wọn odétọ̀ orí mi ti ń tẹ́ afọ́lẹ̀ tó mọ̀ lè ti jà níyà lọ kódà tó bá pè ní nẹ́ẹ̀kì sàmbàlíyà yóò bá ń jà àyíbẹ̀ kọ́ni yóò ní lánàá ẹ̀ka lòún lọ́tọ̀ ìlànà Tìjàníyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kálukú ní ń pàtó mọ́ra bí tó bára sí ìyẹn ní wọ́n yà mí lẹ́nu sẹ́ni kan ń sálábí lò ní ẹgbẹ́ sábẹ́ láyé ni sẹ́ni mọ́kọ́ra ń sálábí tí wọ́n náà bá mọ́ ẹ̀lẹ́kì láyé àbọ̀ bá Tìjàní láyé tọ́kọ́ra ẹ̀ mọ́ ẹ̀lẹ́kì torí pé tó fi nílẹ̀ pé ẹ tó bá tó lànà ìwé àmọ̀ sí yẹ́dẹ́gẹ́ àmọ̀ sí ìyẹn ni àyè náà lọ́pàá màá ń sọ wípé ní ètò ìjẹ́ sáláfí sábàpẹ̀ rẹ̀ òun ni ní sábàpẹ̀ ilà sálà àti ìfàwọn ẹni ìṣíwájú pàǹtẹ̀ àlèmọ̀dé àbèyí ẹni tí ó gba ìlànà wọn àlámọ́ súnmí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wa tó gbó lórí ẹ̀ wọn là ń pè ní péyẹn ìlànà sálà sábà ní sálà gbẹ̀ látòrí àwọn sọ̀hábà tó bá lè láyé tọ́nà ẹ̀lẹ́ni àkọ́kọ́ nínú ìjọ yìí ẹ̀sìn wá sí pàtí èdè wa pé a gbọ́dọ̀ tẹ̀sìn bá ti ṣe ìyẹn ni tí wọ́n ń sọ fún wa nípínlẹ̀ ọ̀rọ̀ wa pé ilé yìí gan ni tí ń jẹ́ ìsìláàmù tó pure ìsìláàmù bí àwọn ẹni tí àlejò kọ́lẹ́sì ti ṣe ìlànà ìsàlàfíà ọlọ́run ní akọ́ṣe wọn ọlọ́run ní ọ̀sáàbẹ̀ fóònù àwọn lórí àwọn àsáàbẹ̀ fóònù àwọn tó ti gbá wájú àwọn tó ti jẹ́ kí ni tó ti gbá wájú nínú sáàfin bára sọ̀rọ̀ sálólé lọ́mọ́ra ló mẹ́rin sáàtọ̀bọ̀ àti gbólóhùn tó lọ́n sọ̀rọ̀ kùránì àsáàbẹ̀ fóònù àwọn tó ti kí ni kéèkì mọ̀ sálá àdúgbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ síwájú kùránì wà pẹ́ àsáájú kù ẹ̀ẹ́dẹ́gbẹ́ gíní ẹ̀gbẹ̀rẹ̀ kò sí tó gẹ́rù kùránì sáájú kù àti ni ẹ̀tọ́ ti gbá wájú ìyẹn ló kọjá sí ẹni tó lè mọ́ ẹ̀kọ́ àgbò pé ìlànà ẹ̀mí owó rẹ̀ rí fún ní alùpùránì àwọn tó tẹ̀lé lára ẹ̀fẹ̀ làfíyà ẹgbẹ́ ní ìjáde òun kò sí bí tó ti lé mẹ́rin kẹwa tó kura ẹgbẹ́ pé ìyẹn ti kí ẹ̀dá rẹ̀ bí ọlọ́run káfẹ́ kí káwọ̀ ọ̀gbọ́n ká máa ti rà ní ẹ̀sẹ̀ láti tó mọ bí fúláwù pé kíní kẹ̀lé kódà kó jẹ́ tó dúró ti fún náà lẹ́ni ààrí ẹ̀rí kẹ̀pẹ́ ìyẹn tó pa tó o tí ẹ̀dá rẹ̀ bí ọlọ́run ìlànà rẹ̀ fún méjì kájọ́ tó ṣùgbọ́n ìlànà kàlàbí ààrẹ tí alukur'an ló ṣàlàyé ọ̀rọ̀ yékéyéké tí bá kó sára ìlú wọn ń dùn torí fáwọn onírúurú ẹ̀ ráyè tẹnu bọ̀. tọ́wọ́n náà fàájú bá tún ń gbọ́ nínú bàbá tó ti lọ tẹ́tù kùránì gẹ́gẹ́ tó tó ti gbáwájú nípa bí tẹ́tì lọ́wọ́ àpàlẹ́ kùránì wa là pé àwọn tó ti gbáwájú náà sọ yìí aláwọ̀ àlùmí àwọn nọ́mbà wà ní o kò ìsẹ́nìkan tó jẹ́ nọ́mbà wà nínú ìjọ yìí ju tani lọ àwọn owó ọ̀sánàbà nìkan nígbà tẹ́sí ń dé àwọn èèyàn dé kódà àwọn tàbí àlòkọ́ ní nọmba 2 àwọn tó ti gbáwájú tó jẹ́ nọmba 1 nínú àìkúmọ̀ yìí tẹ́nìkan kí o ṣe kí kí o ṣíwájú ti wọn nínú àìkúmọ̀ yìí àwọn nọmba 1 tẹ́nìkan kí o ṣíwájú wọn ẹlòmíjọ́ alẹ́mọ́ Ọlọ́wọ́ padà kílẹ̀ pé mílẹ̀lì mọ̀hájìrí iná pẹ̀lú àwọn àwọn ni nọmba wà ń sáǹsọ̀ àwọn náà ṣe jíra jẹ́mọ́ ṣé bàbá tí wá ṣe jíra àyí na bàbá na bàbá àná sẹ́bà náà kìí ṣe jíra pẹ̀lú àǹsọ́ ṣé àwọn bàbá tẹ́yìn sọ fáwọn ni àwọn tó ṣe jíra wá bá tẹ̀sán wọn lọ́wọ́ ẹnu ọ̀pẹ́ tí Kùránì ń sọ náà làwọn sọ̀hábà àwọn nọmba wán nìyẹn sáàbùkù àwọn nọmba wájú aláwà lónìí èyí tó wà lè bá jẹ́ ẹ tabati wọ nínú àwọn ẹgbẹ́jọ bá wájú náà rán wà gbọ́ sẹ́yìn bá kọ́ndúrẹ́dì sẹ́yìn kaba àwọn fọ kílò náà gbogbo wájú ṣùgbọ́n àtọ́lọ̀ sọ yìí kò tẹ̀ sẹ́yìn kẹ́kẹ́ lókè sí wọn àwọn ni àwàlúùn àwọn nọmba wán ni wọn nílẹ̀ lè mọ̀ hajjirina wal ansar láwọn tí wọ́n bá nàbì ṣe ìjìra àtàwọn àǹsọ́rù tí wọ́n dé sọ́dọ̀ wọn tán àwọn lọ́wọ́. ọlọ́wà ní abágbólákùnrin ilé ìwàlẹ̀bí náà sábà ohun the expand àtàwọn tán tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. mo fẹ́ ká kí èsì tẹ́nà kéde lánà sálà náà ló yẹ ká tọ̀. àwọn tó wá dé lẹ́yìn wọn tẹ́nà bá fẹ́ wá sórí rẹ̀ pẹ̀lú wọn kí làwọn ṣe yẹ̀dẹ̀bẹ̀ ohun àlẹ́bẹ̀ sábà ó ìfàn ìtàwọn èèyàn ṣe ní dáadáa làwọn wà á gùn lé àwọn máa sọ pé àwọn tó ti wájú wá o pẹ́lú pé kí ni bẹ̀tẹ̀ ṣe rè tí wọ́n mọ̀ rí bá àti àwọn tani àwọn nọ́mbà wà ń ta sọ yìí òjọ́tẹ́ nìkan bá lọ wálé yẹn sọ àbá tí ò bá lè tọ́ka pé ìlànà wọn lórí àkídà ló ń wà ìlànà wọn lórí kíkí ló ń wà ajẹ́ tó kò sínú ọ̀tọ́ tẹ̀lé wọn lórí dáadáa ọlọ́run láwọn ẹni àkọ́kọ́ yìí àtàntàn fi dáadáa tẹ̀lé wọn rọ̀dí àlọ́wù àdìrù ọlọ́run yọ́nú sí gbogbo wọn lápapọ̀ gbogbo wọn lápapọ̀ ọlọ́run yọ́nú sí mọ́ pẹ̀lú mọ́dí ẹ̀kú pé pé ìlànà àwọn sọ́lápù yìí làwọn tán dé lẹ́yìn ni wọ́n mọ̀ lò ìtumọ̀ nìyẹn pé àwọn tán bọ̀ lẹ́yìn wọn o tó bá fẹ́ kọ́ lọ́run yọ́nú sáwọn ìlànà àwọn ẹni tó jẹ́ nọ́mbà wà ń ta sọ yìí náà sọ̀hábà làwọn náà máa tẹ̀lé ní gbogbo dábàá máa ṣe ó fi jẹ́ pé ní áyà yìí nínú àwọn áyà tó ń sàlàyé àlùmọ́ní àti fàlàfí fún wa kàwé pé ní gbogbo ẹni tó bá tẹ̀sí ó gbọ́dọ̀ fi tẹ̀lé ọ̀sán hábà tó lè ìlànà sálà ló fi rìnlẹ̀ òun lélẹ́yìí bákanáà ọlọ́wà sọ́nà ọ̀tàálá ti sọ fún ọ̀nà alkọ̀án ọlọ́wà mọ́ yìí ṣáàkìkẹ̀ rọ̀sùn ẹnikẹ́ni tí ń bá ń bá nẹ́bí ṣe fanfa lọ́mọdé yẹn ń sá àkọ́kọ́ yẹn ní kéèyàn máa gbà fún yẹn ẹnikẹ́ni tí ò bá ju ọ́lẹ̀ fánẹ́bí ti ń ṣàdédé ní ń bá dè má tàbá yẹ́nà lẹ́yìn ìgbà tí òdodo ọ̀nà náà tálẹ́bí mú wá ti dọ́dọ̀ ẹ̀ ẹgbẹ́ evidence lẹ́nà dọ́dọ̀ yẹn ṣùgbọ́n ó ti dọ́dọ̀ ẹ̀ ẹ ti fi hàn ó ti rí ó ti kà á bẹ́ẹ̀ tó lè dá ìgbẹ́ka fúnra ẹ̀ ló ti kà á pé ó wà sílẹ̀ ló ti gbọ́ kò wá ju wẹ́lẹ̀ wàyẹ̀ tẹ́lẹ̀ yìí rẹ́yọ̀ tẹ̀bí lílì mòmìnì tó tún wá rí ọ̀nà míì ó yàtọ̀ sí ọ̀nà àwọn mùmìnì ẹ̀tẹ́ rẹ̀ wọn lọ́nà kan kò juwọ́ lẹ̀ fánàbí ó tún wá rí ọ̀nà ní tó yàtọ̀ sọ́nà àwọn mùmìnì nùwà méjì mọ́tàwá ńlá pé tó fọwọ́ ara rẹ̀ fà ní fìtínà ní wàhálà yóò dé gíní yóò rí lọ́dọ̀ tó tún wá takùlànà àwọn mùmìnì jẹ́mọ́ àwọn mùmìnì wò lọ́nà sọ ẹ́ àwọn mùmìnì wò kílẹ̀ rí ìtọ̀ sálàpù ọlọ́lẹ́ tí òjú wọ́n lẹ fánibí tó tún wá tọ ìlànà ní tó yàtọ̀ sí lànà àwọn mùmìnì àwọn mùmìnì wò lọ́nà sọ sọ̀hábà bẹ́ẹ̀ ni sọ́nà ìjọba kò mọ̀ láfẹ́ wọn. but irú nǹkan bá rẹ̀ ká máa fi díẹ̀ múlẹ̀ dáadáa. tọ́wọ́ lómi máa generalize ẹ̀ fi gbogbo mi nìyí. kódà ìwọ́n tó ń tẹ̀lé lánà tó dáa bẹ́ẹ̀ yóò àgbẹ̀gẹ́ ni yóò fi takò. nígbà tó bá aládùúgbò kẹsàn-án máa ń ṣe tó yàtọ̀ sí lánà sọ̀hábà tí wọ́n máa ń ṣe nǹkan mí yóò ní ọtí yapa lánà sáré ẹmùmíní ẹmùmíní ò ló bá tún wùwé ní ìwọ́ tó gbé súnlẹ̀ dání gẹ yóò àwọn ọlọ́ ayà yéé géèjì ẹ̀ ẹ̀tẹ́lẹ̀ gẹ́rẹ́ tẹ̀lé ní òmìnir kò tẹ̀lẹ́ láti òmìnir yòókù òmìnir ṣe mólúdì olùkẹ́ tó ní ò dáa jẹ́mọ́ ẹ̀ tó bá gbọ́ ayà yéé kíní ẹ̀mọ̀tọ̀ wà láì wọ́n rò bí tó tú bó lọ́nà tó ló mú mi ní tó yẹ pé àwọn tọ́lọ̀ ń bá wínú na sọ̀hábà torí gbogbo àtàyà yìí sọ̀kalẹ̀ àwọn náà láyé gbàyé kálọ́rọ̀ sọ́tù ìfàtẹ̀ ọlọ́rin àkọ́dọ̀rọ̀ bí i àwọ̀lọ́wú alìlmòmìnì ọlọ́rin ti yọ́nú sáwọn tàbí àwọn àìsíta bá rí láàyè yìí ní àtìmọ̀gbọ́n sọ àbàrọ̀ ló ń bá wù ìtumọ̀ rẹ̀ pé ẹni tí ò bá gbà lànà ànẹ́bìgbọ́ tó takò lànà àwọn sálàfọ̀n sọ àbà lùwà líì mọ́tàlá àìkó ti kọ́ ara rẹ̀ fáwọn kí ní àgbọ̀yé rẹ̀ pé tí ò wá rí lànà àwọn tání àwọn sálàfọ̀ torí tọ́lọ̀ fi rán lórí fẹ́ sọ àbà lórí tó ní nǹkan mélòó ṣe ànẹ́mẹ̀ ọlọ́run ló ó ti fún ara rẹ̀ fa wàhálà jẹ́mọ́kí lára ẹ̀yẹ tó ń sàlàyé fún wa ìtumọ̀ yẹ pé a gbọ́dọ̀ tẹ̀sí báwọn ta ní dédé báwọn sára fún wa lẹ́sẹ̀ tó gba àwọn evidence yìí ni ìwọ tó fẹ́ ní àwọn sára gbọdọ̀ gbọ́ yìí tó bá yìí wọ́n sọ fún un nínú kúránì fi ẹ̀rí ẹ̀ wá tí wọn náà bá ti jẹun kánú ó ní ní kankan mi ẹ̀wọ̀n yóò wá láì ṣùgbọ́n ìlànà sàlàfíà gẹ́gẹ́ lè rí báàkì tó ń gbà tó lọ ní káwọn bá nàbí ti fàǹfà káwọn tapọ̀ àwọn mùmí ní ẹwọ́ ọ̀tọ́ wà pẹ̀lú àdẹ́bí ọdọ̀ pé ìlànà gẹ́gẹ́ la gbọ́dọ̀ rìn ohun gẹ́gẹ́ ní ìsìláàmù tó pẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì lélé ó wà ní sọ́ọ̀tù mẹ́ta abẹ́ kódà ayé àtọ́wà táwọn àbá tó mọ́ lónìí sọ́ọ̀tù mẹ́ta kọ́rọ̀ pé ó tún ń fẹ́ ìlànà sàlàfíà tí ó ti ká ìmìkọ́lọ̀ sọ pé fàyẹ̀ àmọ̀nú fàyẹ̀ bá nígbàgbọ́ tó nígbàgbọ́ tó tẹ̀sẹ̀ ìmísìlìmọ́ àmọ́ tó ń pì yí gẹ́gẹ́ bẹ́ yìí ṣe gbàgbọ́ wọ́n ní tún tí kùrá ní sọ yẹn olọ́lọ́ lórí ọ̀rọ̀ kọ ọ̀sọ̀ hábà náà pé àwọn tó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yóò tó bá lè tẹ̀sì lẹ́yìn ṣe ń ṣe yìí fàkọ́dé padà ò wọ́n ti dé gíní wọ́n ti mọ̀nà ẹ̀rí mi tún ní ẹnu tó bá tí ọlọ́run ní táwọn yẹn bá tẹ̀sìn bẹ́yìn tí ń bá wí ìṣe tẹ̀sìn wọ́n ti mọ̀. fàyíntà wa láwó tán bá tagidi tán tẹ̀sìn bá mi fàyíntà wọn ó fi ṣe ọ́ọ́kín wọ́n wà nù àìgbọ́ra ẹni yé fàǹfà láàrin ara wọn. jẹ̀mọ́ bẹ́ẹ̀ ló ti wá rí ìṣàyẹ̀wò ẹ̀kọ́ torí pé ọ̀nà tó kálukú fi ń tẹ̀sìn sí ó yàtọ̀ sí láàrin àwọn tali àwọn sábà kábẹ́ẹ̀ látọ̀rí náà fi láàyè àdúrà ṣíṣe ẹ̀rí ìrántí ọlọ́run ó yàtọ̀ sí bọ́n sáláàbù ti ṣe ìkàlùkù ń ṣe tiẹ̀ bó ṣe rí ìkàlùkù ń ṣe tiẹ̀ bí bó ti ṣe fẹ́ lọ́lọ́run ní káyọ̀ fáwọn èèyàn sẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ṣe ṣe àwọn ti sórí ni náà àwọn ẹ̀rí yìí kò sí ti ń túmọ̀ sí jẹmọ́ ó túmọ̀ pàápàá lànà sàlàfíyà yìí bákanáà sábàlọ́nù hadith anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábìnrin sọ̀rọ̀ nípa pàtàkì ìlànà yìí nínú hadith tí imran bin hussein gbà wá radiyallahu ta'ala anhu ọlá nàbí sọ̀rọ̀sọ́lá sọ́lá ìsìnkú khairun nasi kọrin generation tó dáa jù àlèfè generation rẹ̀ àtìlẹ́tún ní fẹ́ńsìtì tó dáa jù ni òun làwọn tí wọ́n jẹ́ generation tí mo gbà pẹ̀lú jẹ́mọ́ tààlà níbi ló gbà pẹ̀lú àwọn olẹ́jọ́ ló gbà àwọn sọ̀hábà ni pé generation tó dáa jù nìyẹn kò sí ẹni kankan tí ó wà lẹ́yìn wọn tó mẹ́sẹ̀ ti tó wọn kò sí ẹni kankan tí ó wà lẹ́yìn wọn tí ó gbàgbọ́ yẹ́ ti tó wọn àwọn náà dáadì àjẹ́lẹ́sẹ̀ tó dáadì nìyẹn nígbà tó wá náà dáadì kí láàrín mi sọ fún àmì àdìsì yẹn ìtumọ̀ pé ẹsẹ̀ tí mẹ́rin lé gíní mọ̀tìṣe fúnmọ́ lẹ́bí náà yẹ̀ mú náà hù lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn àwọn fábìrú náà nìyẹn torí àwọn àtibáwù náà àwọn tó tẹ̀lé àwọn sàábà náà dàrájá sí ni wọ́n ìpele wọn ga jùra wọn lọ ìyẹn náà fún mọ́ sọ pé sẹ́yìdì sáàbì ìhìn àwọn ọ̀gá àwọn sàábì láwọn ilé torí fáwọn làkọ́kọ́ àwọn èyí jẹ́ sídẹ́ǹtì fáwọn sọ̀hábà anábì náà yẹn náà tó kọwọ́ ní wọn ṣúnmọ̀ lẹ́bí na àwọn tó tó wá lẹ́yìn àwọn èyí bàbá ti ẹgbẹ̀kọ́ lónà sọ̀hábà ẹnẹ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ fúnẹtì àwọn tani sọhábà jẹmọ kílẹ mọ tẹsí ń sèyẹ lọ ó dégé ni òun wà lọ sí ẹ àwọn bàbá wa wá sí wọn kẹ́nìkan wá dé kó mọ́ ti jọgọ́rùn ọdún lọ sí káwọn nílànà rẹ̀ dájú lánà sọhábà lọ áwùpọ̀ bóun ló ti lè jẹ́ bẹ́ẹ̀ kódà àwọn tàbí àwọn gẹ́gẹ́ wọn tó fi pọ́ọ̀lù pé ẹnfàábà tó ń bá láyé orí ìtẹ́wà lórí ẹni ẹgbẹ́ tí ó bá tẹ̀ sákó díẹ̀ ẹ̀nà àtàbílẹ̀ sákó pé ẹ̀bá bá tẹ̀ bá rẹ̀ bí ìbáná sábẹ́ ti ẹ̀bá àwọn ọdún ẹjú ọ́lẹ̀ pé iṣẹ́ fi jà wọn lọ sálàtà àwọn ẹ̀jẹ̀ kátó wá sọ̀gá ti wáyé. ìyẹn ló bá tẹ́ pé táwọn àbúrò tó sọ̀rọ̀ sí yá wọ́n ní àwọn sẹ́ńtírì mẹ́ta tán lọ lájú bá nàbí darúpọ̀ sẹ́ńtírì tiẹ̀ tó jẹ́ tó àtàn sábà náà jọ̀lú bákan náà sẹ́ńtírì àwọn tó tẹ̀lé wọn tó yẹ ká àwọn tani àwọn tàbíyìn sẹ́ńtírì àwọn tó tó tẹ̀lé wọn àwọn tani àwọn náà ní àtúbáwò tàbíyìn wọ́n nígbà yẹn ẹ̀sìn pé gbogbo wàmùwàmù tàbá ń sọ pé àwọn sàlàfíyà zamanan alásìkò yẹn á àtúkọ̀ sàlàfíyà wọ́n pọ̀ wọ́n dúró déédé nígbà ìgbà tó ti ń dọwọ́ gbẹ̀yìn àwọn bídíà àwọn àkọ̀déyà tó ń ṣẹlẹ̀ àti ráwọn kọ̀dàríyà àti ráwọn jàbùríyà àwọn mọ̀tẹ́síláwá àwọn jàmíyà bẹ́ẹ̀bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà gbogbo àwọn ìgbà tó fà bá pọ̀ yìí lẹ́yìn àwọn àwárí tí wọ́n ti lẹ́sẹ̀ wà lè dáadáa nìkan náà jáde lọ́wọ́ gbẹ̀yìn àwọn sìgáàrù tàbí ilẹ̀ sí tó yàn pé ní ànábì ń sọ fún ẹ̀ tó dáa jù nìyẹn láti máa pàkíyèsí wa pé tẹ́ ẹ bá fẹ́ sẹ́sìn àwọn tẹ́ẹ̀kọ́ ṣeré látara àdíjì yẹn jẹ́mọ̀ kí láàrin tó pèsè ìlànà olókòwò sí ẹ̀ ìlànà wọn sálàfù ẹ fi kún àwọn tá a ti kàtẹ́yìn nínú àwọn ayé àtàtì kàfúnra wọn bẹ́ẹ̀ni lànà mi sọ fún wa inú hadith mi inú hadith tó gbajúmọ̀ hadith ìrìbádẹ̀ mùsáàríyá anábìíní aleikum bi sunnati ọdọ wáyé ẹ̀dì súnà nínú ọ̀súnnàtì lọ́kọ̀lápá almahdiyin ar-rashidin bákan náà àwọn ọkọ̀lápá àwọn tó ń bọ̀ lẹ́yìn tẹ́rẹ gbàtẹ́ tẹ́rẹ orí wọn Ànábì pèpè sí lánàá àwọn sálàbù gẹ́gẹ́ bí ayé àtàkọ́ lẹ́ẹ̀kẹ́tọ́ àwọn olùṣàkí kọ̀kọ̀ tú nígbà dùnmọ́ bàbá yẹn lọ́wọ́ lòúdà wàyà sẹ́mi lẹ́yìn rọ̀ sẹ́mi lè mọ̀ mìíní. Ẹjọ́ lọ bá kan náà. Ànábì ní àti ìlànà àwọn tí wọ́n ń bọ̀ kí lára mi rẹ̀ agbámú èwo ló ní agbámú bẹ̀ ìlànà sàábà kí ẹ kọ́ ẹ̀fẹ́ lánà ẹ̀sẹ̀ anẹ́bì ẹ̀tẹ̀lé lánà mi ẹ̀tẹ̀lé lánà sàábà ó di mélòó ó di méjì anẹ́bì ọ̀wá ní sàmọ́sàkò bí i ẹgbàmú kí ló ní ká agbámú sí èwo ni ìlànà ní ká agbámú ní méjèèjì ìlànà di mélòó àbájẹ́ ah, pé àpé ìlànà kan náà ni tó bá gbátà kọ́ntọ̀ tẹ̀lé lánà fà ànẹ́bì tọ́jú lánà fà ábálẹ̀ ọ̀rẹ́ Bàbá ní ó padà parí ó ní tàmọ́ sàpò bí ha ẹjẹ́ gíní ẹgbàmú. Àìpẹ́lá náà sọ́lápò yàtọ̀ sí láàrín ta ní sọ̀hábà ní ìlànà náà tẹ́lẹ̀ yẹn bí àwọn oníṣẹ́ jáde ẹlẹ́ ní alùsùn làwà àwọn tẹ̀wà síyà ó lè rí sínú ẹ̀sẹ̀ tó bá tẹ̀lá náà ìlànà ta ni lẹ́nà tẹ́lá ni àwọn sàkó bí ìmọ̀ ló ẹgbẹ́ lókè ni kò jẹ́ àti tó bá lọ mú pé àwọn sàkó bí àkọwá ní àyẹ̀ tó sẹ́ sí ìlànà ànẹ́bì tó bá ti sàn kílẹ̀ ni ẹ̀ ti ẹ̀ gbogbo afáwọ̀ tọrọ lè gbọ́ lánàá lẹ́yìn ìyàgbọ́ ìlànà sàábà lórí tó wọ́n tẹ́ta náà tàkún bí ha pé ti tẹ̀yìn lọ́gbámú ìlànà sàábà lọ́gbámú kí ti tàkọ́kọ́ àyẹ́tẹ̀ ẹ̀yẹ́tẹ̀ fún aléwu wọ́n lọ fẹ́ gbé lánàá sàábà mú tọ́ bá lánàá ànẹ́bì mú torí àwọn sàábà ní lánàá kẹ́ tó yàtọ̀ sí lánàá ànẹ́bì tó ara àdìsí àmọ́ eré kọjá mẹ́rin àmọ́ pàtàkì ìgbàgbọ́ pàtàkì inú àdìsí ó pèpè sí lánàá àgẹ́gẹ́ tó lágbára làdìsí yìí anábì ni ẹ̀tẹ̀lẹ́ lánàá ni ẹ̀tẹ̀lẹ́ lánàá àwọn sọ̀hábà káìpẹ́ lánàá anábì ìkẹlẹ̀ àtẹ̀lẹ́ ni ó tó kò ní ní ẹ̀tẹ̀lẹ́ lánàá wọn tani àwọn sọ̀hábà kápọ̀ ẹgbẹ́ méjèèjì yàtọ̀ síra wọn ni kò ní ní tàmọ́sákú bí i ìdí òtọ̀ pé tàmọ́sákú bí i mọ̀ ó yẹ pé ní ó lè rí túnà tó lọ́ọ́ fẹ́ ṣe ṣe tó ọ̀bá gba ọ̀dọ̀ àwọn tani wọlé àbí wọn sábà wọlé àbí túbọ̀ fi àgbọ̀yé ẹ̀ sọ̀hábà àgbọ̀yé ẹ̀ sálá kò fi gbọ́yé. gbogbo ẹ̀ nígbà tó wọn ra súnà lénìí àwọn àṣàyíra ni alùsùn làwọn àwọn oníṣẹ̀jáde wọn ni alùsùn làwọn kódà tọrọ bá dójú ẹ̀ tó oníṣùn bíbí lórí gbégi ni àti nìkan alùsùn làwọn náà nígbà tó wọn pé alùsùn alátọ̀rí kọ́tìmọ́nì tá alákọ̀tìkọ̀tìkọ̀ tìjàníyà àtìjání alùnàṣàbádí alátọ̀rí pọ̀tì sọ̀hábà ìlànà tàlẹ̀ ní ṣe súnà sí tẹ́bà tó lọ tẹ́pẹ́tì súnà wọn kúrò nílànà àwọn sálà ẹni yé ti gini láàlà súnà kánú wà láà sàlàfíyà wọn lè jáde súnà ọ̀tẹ̀lẹ̀ jẹ́ sàlàfíyà ó yẹ pé ní ẹni tí ó ṣe súnà bẹ́ẹ̀ ni wọ́n máa kíkọ́ sáńtò pé yóò ẹ̀kẹ́ tó dídì ẹ̀kẹ́ àdùsúnà ẹ̀kẹ́ sàlàfíà yóò máa kà wọ́n ní ẹ̀yẹ yó. tí wọ́n fara hadithi ó fẹ́ fi ọ̀rọ̀ kan wá ní àǹfààní tí alimọ́n ibn abdulbar abu umar ibn abdulbar rahimahullah ta'ala àfàgbà yìí kanú àwọn sálàfíà ẹ̀kọ́nù sí àwọn jáwé ìbáyálẹ̀ lẹ́yìn wà fábẹ̀lẹ̀. wọ́n ní ọ̀rọ̀ kan wá pẹ̀lú sálẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ẹ̀lùkọ́ọ̀lá sọ́ọ̀lù ìbùnú sí ìsáàrì kan náà sọ́lá tó kú ní one thirty lẹ́yìn ìjìlá tó sọ̀rọ̀ yìí ó ní ìṣàmátò alọ́wà zúwìrí ó ní mi àti zúwìrí pàdé alìmọ́mù zúwìrí mọ́tò dùgbùn muslim azúwìrí ìmọ́mù alìmọ́mù Malik ó jẹ́ àfá fún ìmọ́mù Malik gbogbo àmọ́ nínú àwọn àfá ìmọ́mù Malik ni Muhammad bin Muslim az-Zuhri rahimahullah ta'ala sọ́ọ̀lì bin kìsá ni ó láwọn pàdé wọn hànú yatlubu al-ilm nígbà táwọn ń wá ìmọ̀ akẹ́sàmọ́ látọ̀ ẹ̀lìmíyà ìbára wọn kẹgbẹ́ ń di wíwá náà ó dà wọn pọ̀ fàtọ́rọ̀ ó ní nẹ́tìlù súnà abáǹkọ súnà ìlànà ànẹ́bì àwọn gbáàdì ti káàkiri bìkátì bí nà nàìjíríà àìnàlẹ́ ọ̀sọ́là pẹ̀lú pé à ń kọ́ ìta àbárí kó wá látọ̀dọ̀ ànẹ́bì tó mọ̀ nẹ́tìlù mà já al-afábìlì fa iná súnà ó ní tó bá tó wọ́n lọ́rọ̀ bàbá náà àpọ̀ torí pé súnà lòun ní àgbẹ̀yẹ sálàfù rèé ètò bá do wá lọ́dọ̀ lo kí lóun náà súnà ní ó ní méjèèjì làwọn kọ papọ̀ fàkúntù àná lẹ́yìn tàbí súnmọ̀ ó lóun wá sọ fún ìmọ̀ràn ojú rí pé àrùn tàbí kẹrẹ àrùn ọkọ̀ láti aláyẹ̀ ní ìrìnrìn ojú súnmọ̀ òun wá ń kọ tó ń bá rí tó rinlẹ̀ látọ̀dọ̀ tàbí nìkan látọ̀dọ̀ ànẹ́bí nìkan ànímọ̀ràn ojú rí ń kọ tó rinlẹ̀ látọ̀dọ̀ ànẹ́bí àti tó rinlẹ̀ lágbọ́yé àǹfààbà àti tó ń rí dọ́gba àtàní ó dà lẹ́yìn fàtọ́n fàkàtọ́dọ̀ òjòrí oníjúrí ń kọ́ tó bá látọ̀dọ̀ alẹ́dẹ̀ àti tó bá lọ́dọ̀ àlùfáà wà láàmú àtúgbò òṣùgbòmí òkọ́ fa ánjáhá wàdọ̀ ya àti oníbẹ̀ẹ̀gbẹ̀yìn zúrí ló gbẹ̀dà yégi inú ni pé àà mo ti sọ nǹkan nù olóòtú pé ní ó ti sọ nǹkan nù ìtàbẹ́lù ni pé títú bá látọ̀dọ̀ àwọn sálàfù tó rinlẹ̀ súnẹ̀lẹ̀ torí pàdé mi ló kó pèlú láti mọ̀ pé ìlànà àwọn sọ̀háábà náà la gbọ́dọ̀ fi tẹ̀sí ìlà gbọ́dọ̀ fi gbọ́rọ̀ ẹ̀sìn yìí agbọ́yé wọn la gbọ́dọ̀ fi gbọ́rọ̀ ẹ̀sìn yìí lẹ́yìn ẹ̀rí táwọn rí sí méjèèjì fi ń tẹ̀lé pé ẹ̀sìn lélànà ni ẹ̀sìn lélànà sọ̀háábà ẹ̀sìn lélànà ni ẹ̀sìn lélànà sọ̀háábà ẹ̀fì èyí kọ̀rọ̀ orí ẹ̀fì tẹ́ ìlànà àwọn ẹni ṣíwájú ìlànà ìlú ìsọ̀fọ́ ó yẹ pé ní àlékún sàlám èrí tó wá ń pa kátẹ̀lé lánàá àwọn ìgbàjú tó ń ṣe kékeré o jẹmọ́ lẹ́fà díẹ̀ fáà náà ìyẹn ní ìkan náà àwọn ẹni ìṣíwájú sọ pé ìlànà ẹni ìṣíwájú o ẹ́ ó tàgbàbọ́ ànífà ó tàgbàbọ́ mọ́lì tó wà kágbọ́lẹ̀ ẹ̀kọ́kẹ́ títí wọ́n látàrí ànẹ́bì ni rúkà nẹ́bì ní pè wá pé ẹ̀tẹ̀lé lánàá rẹ̀ ẹ̀tẹ̀lé lánàá rẹ̀ sábàwọ̀ àwọn hadith wọn pa hadith lè fi rọ pa hadith lè fi rọ pé ìjọ tíjọba ti pé seventy three kò ló ha fẹ̀nàrì gbogbo wọn náà ni ó wà nù náà ìlà wàhídà àyàfẹ́ ọ̀kan yàmọ́ bó láti mọ̀ ọ̀kan ẹ̀rẹ́gbẹ́ ìṣòro mọ̀ ẹ̀rẹ́gbẹ́ sẹ́wà ní ọrùn wa gan àbí ṣùgbọ́n ní nǹkan 73 72 dá àyàfẹ́ ọ̀kan ní ó dá ẹ̀ká ti túnmọ̀ ọmọ àìsí àbí òní ìsì yóò ìsì ṣùgbọ́n opposite ló wá 73 yóò wà lórí anù ìlàwà ìdà àyàfẹ́ yọ ọ̀kan ẹyọ kan sẹ́sà àbà gọ́nà ìdìdì náà dákẹ́ mọ́ àti káàkiri mẹ́yọ ọ̀kan yóò kọ́nà kó sànú wa ilé anẹ́bìkẹ́ lẹ́yọ ọ̀kan anẹ́bì ní mọ́ àlẹ́ yìí àlẹ́yọ́ riwaya ka ji aliyawar jini ita ne shi ne ba anabiwa ba ma dole talofi kun wa ashabi àtàwọn sọ̀hábà mi ẹkú ọdún ọdún afẹ́ ńlá bí ṣe ṣe àtàwọn sọ̀hábà mi bẹ́ẹ̀ lè gbọdọ̀ tẹ̀. jẹ̀mọ́ kò lè òkè látara ẹ̀rí tí mo mú àyè kò yẹ kó ẹni tó bá ń kàlẹ́ ìyẹn ló yẹ kó wá bá jà pé ókè ìwọ́n tó gbé tìjà ní bá fún mi ní ẹ̀rí kan tó bá kì í tí ìwọ́n ṣe wọ́n tún máa sọ pé kódà ẹ̀rí sọ pé kí n tẹ̀lé ẹ̀yìn kan láìsà lórí ọlọ́run kódà mọ́ sábà tẹ́ tó ẹ̀rí ká náà sábà lápapọ̀ náà rẹ̀ ti pé ẹ̀rí tó pé èèyàn kan ló àtọ̀rí kọ́tù bàkìríyà àwọn ní bátìrì àwọn bátìrì ẹ̀rẹ́ kò sí gbogbo wọn lápapọ̀ ẹwà nílànà sọ́lápù tàǹsọ̀ ó bẹ̀rẹ̀ látorí ẹ̀ta àkọlù kò wá sí bídá àti lè rí sàlàfíà mí tó dé pé sàlàfíà tẹ́ǹsọ̀ ó wà ń tòótọ́ ṣùgbọ́n mọ́ ṣáza tó zàmàlé yàtọ̀ ìǹtà àti ìǹkọ̀rọ̀dọ̀ mọ́ríhálà ìyẹn pé píríọ̀dù kan ni àsìkò kan tó ti lọ ní ìgbà táàrí sàlàfíà làgbọ́n sọ̀hábà àtàtàtẹ̀lẹ̀ àtàtẹ̀lẹ̀ ó ti ti tán ilé iṣẹ́ tó àìdì Ramadan bú tí lọ́bí kọtíra lórí ilé gbogbo ẹ̀tẹ́ ìpẹ̀lẹ̀ àìsàràbí àlèsàràbí àtìtàn ìbẹ̀rẹ̀ náà sàábẹ̀ ni àtàtàtẹ̀lẹ̀ ó ti tán jẹmọ́ sábà gbèrò yẹn tí wájú ẹgẹ́ bí ìrújú kí lọ fẹ́ gbígbà dànù bí ẹ̀kọ́ rí tí tọ́pìkì ní pàtàkì ní káàmù àkíkọ̀ sàlàfíà kí ọ̀fún wọn náà sọ pé àwọn jẹ ní ìṣẹ̀ tó dá tó ti lọ ẹ̀yà ti ti lọ ìwọ́n ti lé máa pẹ́ra ẹgbẹ́ àbí àlẹ́ àwọn ìtọ́jú sọ̀rọ̀ ẹ̀dò ní pé kò sí sí jíṣẹ́ sàlàfíà lórí àwọn ẹni ìṣíwájú nìkan ẹ̀wọ̀n tó bá gbé síwájú rẹ̀ mo fẹ́ nìkan tó bá gbé lùrú jù síwájú ẹ̀ fóò lọ sí fẹ́ ti dànù náà àbú pé sàlàfíà tẹ́ ń pariwo ẹ̀ní ẹ̀lẹ́ni fàábí àtàn fàábí àtàn ẹ̀rí ṣé wá kú ti tán àbí sí fàábí lẹ́yìn bóò lẹ́ ààrẹ ìgbà kùrúnù ló fà dọ́là àwọn jẹnẹrétẹ̀ tó lọ́lájú tánẹ́bí ọ̀gbọ̀n tó lọ́lájú tó bá ń lògbọ̀n tó bá ń tọ́tẹ̀lé òun tọ́tẹ̀lé òun bóòlù ẹ̀dùn mẹ́tì dá inú tábì sí náà láyà tábì kàtíwájú ọlọ́nu alẹ́dínà sábà rúrú bí ìfààní àti gbogbo alẹ́dínà sí gbóòlù min alfáàsìlì ìmúmù nínú òṣòrò alẹ́dínà tó tẹ̀lé wọn àwọn náà gbogbo ẹni tó bá ti tẹ̀lé wọn bèèrè sáàdì lórí dáadáa tí wọ́n wà ìyẹ̀lẹ́ wọn tó fẹ́ nígbà tí ẹ̀yẹn lọ tán gbogbo tán dé lẹ́yìn amọ̀rin ibùn tẹ́míà alimu sálàfì ẹ̀rí tẹ́sìlù keje ní ibùn tẹ́míà adébẹ̀lẹ́gẹ́ni sálàfì tẹ́sìlù sáàfẹ́ ẹ̀jẹ̀ ti lọ torí pé lánàá wọn ló wà ẹ̀mí tó wá lẹ́yìn amẹ́rẹ́ gbogbo ṣe torí pé gbogbo ẹni tó bá ti tẹ̀lé wọn ìlà kìyàmì fa àbárí kìyàmì èdè tẹ́kọ̀ọ́ ìlànà wọn náà ló gùn lé òun náà wà pẹ̀lú ara wọn lòun náà wà. ìbátan fi yẹ ni ẹgbẹ́ ìwọ̀ yìí ìlànà tó ń kọ́ orí yàtọ̀ sí lánà sọ́bà gbẹ́gbẹ́ bá ti yàtọ̀ ara wọn ní mọ̀ jẹ́ yẹ lànà ìsọmọ pé látàbà lùtọ̀ ìfàtún min ummatin dọ̀ ìrìnà alàlàhàkì àwọn èèyàn kan ò ní yẹ̀wọ̀n ẹ̀lẹ́gùn nínú ìjọ lórí orí òdòdó àkọ́kọ́ táwọn ẹni àkọ́kọ́ tó lórí ilẹ̀ ti lọ́wà láyé dúrù ó mọ̀ ní kàbálà òun kódà káwọn èèyàn mọ̀ yẹ pẹ̀rẹ̀ wọn láwùjọ kásọ̀ wọn lórúkọ sí èdè tí wọ́n kásọ̀ sára fi nẹ́ẹ̀tì tí wọ́n tó mọ́tò wọn alákatakí ọ̀ àbíyà àmìnà alùfisínà lájàmáà àkóhùn ẹ̀fà wàhùn àlàáhàlìkì tí tálò kí á mẹ́ èdè onítẹ́wà mẹ́rin ó fi ẹ̀pẹ́ ní okùn tó ti bù láti pẹ̀lẹ̀ onídẹ́gẹ́dì oníjá alẹ́ráwọ̀ èèyàn kọ́mọ́ pọ́ndì ẹ̀kùnkùn ẹ̀ẹ́dẹ̀ láwọn àkàtẹ́ pé orí ẹ̀ náà ìṣìnà wa àìṣẹ́ tó jẹ́ sàlàfíyà kìí ṣe pé ẹwà táwà ládùúgbò ẹ̀jẹ̀ àmọ̀ ìpẹ̀rẹ̀ wa ẹwọ̀n obìnrin pọ̀ sí gbòòrò ẹ̀fàjọ ní bídíà ní bídíà ní ẹ̀rẹ́ gidi lọ́wọ́ pé yóò bí ìgbà pé yẹn mú ṣúgà òpó níbi kan ní wọ́n ní iyọ̀ ní nígbàtí tẹ́ẹ̀rà bá bò ẹ̀ẹ́kànpẹ̀ ní ṣúgà ní o ẹ̀ẹ́kànpẹ̀ ní iyọ̀ ní o ṣúgà ló lé gidi ṣúgà ló lé bẹ́ẹ̀ lẹ́ tí so ìlànà yìí ìlànà tó ti wà ti pẹ́ kì í Eh, àwọn alùsùbùhà àwọn ẹgbẹ́ yẹn lẹ. ẹ máa rí sẹ́nu mọ̀ sọ́lé yìí pé sàlàbíà ó ti wà nípẹ́ o àwọn ti sí yín làwọn ń takò sàlàbíà mọ́mù mọ́lìkì lè ní ṣe afẹ́ ẹ̀lẹ́ gbóti sàlàbíà mọ́mù mọ́lìkì yìí. tàwa gẹ́gẹ́ bá sàlàbíà lè lásìkò tá a wáyé ẹ lámúlé ìmọ̀ mọ́lìkì ni ìmọ̀ mọ́lìkì náà kẹ́ ẹ̀yìn ṣe fún wa arahmani alala alki sáwà ọlọ́run wà lórí alala àti ẹjẹ́ kò kẹfà sáwà bóòlù ti wà ń bẹ́ inú èyàn wòlé ní ogun kọ́kọ́ bóòlù mọ́mọ́lì kí wọ́n pé tí ìsáàbù bá pọ́sì ẹ̀rá ti kọ́ ẹ̀rẹ́ ìsáàbù ah, ti lè ju àkọ́wà náà béèrè wọ́n wọ́n kọ́ kọ́kọ́ bóòlù kòlù ẹni àti ìjọ bá ogun ti bo wọ́n wọ́n lè kọ́ wáá fèsì pé alẹ́ ti wá màlúù èsì wá wo ta mọ́ torí kọ́lọ̀ ń wàlùkẹ́yì nàìjíríà bóòlù ti wà ń bẹ̀ ló sì ti bẹ̀ ní òkè àmọ́ kòsì kòsì ní wọ́n lára káàmọ́ wàlù ìmọ̀rùn bí iwájú ìbùkù bá a fẹ́ wá mọ̀ wọn kí ni ìbílí mẹ́kọ́ gbogbo rẹ̀ kí n tó gbàgbọ́ mọ́ ọgbọ́dọ̀ gbàgbọ́ ni wàtò àlọ́ àni òṣò àti béèrè tí wọ́n béèrè parí kébò lọ́nà ti wà ń bẹ̀ bí di àdì àmọ́ àrọ́ka ìlà mọ̀ tẹ̀lé àti ìròyìn bí di àdì ẹ̀yọ́ mọ́ pé ẹ̀dẹ́gbẹ̀ni

oníkẹ́lọ mú àwà làbíbù kẹ́gẹ́gẹ́ kẹfì lùwọ́n kama sọ mara fúnmi wàyítọ́ fúbí ìbìrì kọba ìlúwà àṣáì kama fẹ́ràn gbogbo fámílì kọ̀kẹ́kẹ́ áza jẹza òmìnira lápá kìtàbà wà súnnà ilé ni ìdájọ́ tó yapa kìtàbà wà súnnà bọ́n sọ láti bẹ́ẹ̀ àwọn òrùrọ̀ lórí títà fẹ́lẹ̀ ní pé ní ìlànà tó ti wà ti pẹ́lẹ̀ tọ́lọ́ ti pè wá ti pé káàrin sáré pé wá ti pé káàrin torí kò ń gẹ lójúlówó ìlànà ṣe tó lẹ́tọ̀ àlàgbà ní gẹ́gẹ́ bí ìkànnà ọmọkẹ́ wọn ṣe pẹ̀lú ìlàlẹ́ ṣàfihàn ọlọ́pàá wọ́n ti mú wá nù tíra àwọn tí ń ṣe àlùmọ́ta sártò lùmọ́ni hajj sàlàfíyà tíra tó dáadé tíra fẹ́ nù pa sàlàfíyà tí ìwà rẹ̀ dánlódù ẹ̀ ó kà ẹni ìzà ní tẹ́tí bọ́rọ̀ kẹbàtà ní wọ́n bá rí bẹ́ẹ̀ sàlàfíà sáà ní etí sàlàfíà sáàǹsọ̀ yìí tí ń túmọ̀ sí ni alìsìláàmù ìlùsọ́fà ìsìláàmù tó pure torí pé ìsìláàmù tó nìta abẹ́gbẹ́ bídíà sí ńgbà àbí ẹ̀kọ́ ni ìyẹn làwọn máa ń dáhùn èèyàn padà sí pé ẹjẹ́ padà sí ìsìláàmù tó pure torí pé bídíà sí ńgbà yẹn ìsìláàmù tó pure mí rọ̀ wá síbi àdọ̀rá sí ìkọ̀dí ìmọ̀ kúrò ń bi hadorat àwọn ìlànà àwọn òrí àwọn ọ̀làjú àwọn tó ti ṣíwájú lọ àwọn ọ̀rọ̀gbíà ìròrí àwọn kàlásífà àwọn philosophy àwọn onímọ́ntík àwọn àwọn mọ́ntík gbogbo ẹ̀ ló ti wà nù táwọn yẹn ti bẹ̀ẹ̀ tẹ́ǹtì láyé ìfàwà kò sí ìfàwà wa tún nà náà ni pẹ̀lágbọ́yé bánẹ́bì ti kọ́ wọn àwọn tàbí náà gbọ́ pẹ̀lágbọ́yé báwọn sàábà ti kọ́ wọn ìyẹn lẹ́nu ọdún náà tàbí tí ó mọ̀ sọ iye tàbí tó ń bá láyé pé ìtí mo sọ yìí ni wọ́n ṣe gidi ni wọ́n sọ. ó fẹ́ sọ́nà tàbí sẹ́nà tó súnmọ́ fàábà sẹ́nà bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ti kó tẹ̀ ẹ́sẹ̀ tó ń. kébí lánàá jẹ́ ìsìlámù tó ìjọba kẹsẹ̀. bákan náà wà mọ̀ òun sáàpìlì fírọ́pùlù alùpàdìmọ̀ bí kàmáàlì wà ṣùgbọ́n ìtìlábà wà súnà bí fáàmì sálàfí almàmùdùrínà bí nùsùsù ìtìlábà wà súnà a ní ìròyìn tó kò níbi àwọn àjogúnbá àwọn fírọ́pù àwọn ìjọ tó ti lọ àmì ìjogúnbá ìlànà àwọn yẹ̀wùdí nàbí fi ṣe ìsìláàmù lẹ́yìn lábàá sí ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe léde nílànà ìyàwó nílò abẹ́ kódà omi débi àdúà àìlẹ́ ẹ̀kọ́ ni nígbà tí wọ́n ṣe ń ṣàdúrà papọ̀ lọ́wọ́ débi kan níṣẹ́ náà bí amíṣẹ́ náà pẹ̀lú àbíṣẹ́wé ní kálukú tọrọ tó bá fẹ́ nígbà pátọ́ náà lè máa ṣe nìyẹn ọmọ òun fáta àwọn yẹn àna sọ̀rọ̀ nù òun àti bí ẹni tó fàfẹ́ sí ẹni ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ láti ẹni méjì méjì olúwa jẹ ní nǹkan irú ìlànà báyìí pọ̀ ìlànà ìsàdúrà ní ẹ̀dìdé dúró tẹ́tọ́ sàdúrà ẹ̀sẹ̀ báyìí bábá kó mọ yóò mọ ẹjọ́ tó lánà àwọn àwọn ẹlòmíì tí ò bá jọmọ́ ti ayẹ̀wòdì àtẹ̀fọ́ obìnrin jẹ́ kaláwo ńgbà mí ẹgbẹ́ òbí táwo ó náà sọ òbí iye so islam tó bí ọ̀n sàlàfíà fún bí àwọn mọ̀wòrò káàkiri tó rọ́pùn kọ̀dé mọ̀ àwọn nǹkan àjọ̀gbọ́n bá tẹ́lẹ̀ mọ́ láti bọ́ lórí ní ó ti bọ̀rọ̀ rẹ̀ ìyẹn ló bá tó bá ń gbé sàlàfíà bọ̀lé ìyàn yóò ti bá ni àtẹ̀báyé wá ní oníkíní kan ní ò dáa torí pé nǹkan so ọ̀rọ̀ pọ̀ lórí tó sáfún fìdí ẹ̀ múlẹ̀ pé ìlànà yìí kẹ̀kẹ́ náà là gbọ́dọ̀ lò ẹwà tàbá látẹ̀lé súnà àwọn lò súnà náà ní ẹ̀sàlàfíà gẹ́gẹ́ òṣìṣọ́ nígbà táwọn ìpè ẹ̀tẹ̀lé súnà mi kí ló fi tẹ́lé ẹ̀tẹ̀lé súnà àwọn bá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ní àwọn ìyẹn ló bá pé ìtẹ́bìmọ̀ ṣàlàyé súnnà onáà ní kíní onáà ní sàlàfí